أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبي نستعين رب افسدني علما وعباد الرحمن الذين الذين يمشون على الأرض عونا وإذا خاطبهم الجاهلون kọ́ọ̀lù sálámà ọmọlókè ẹlẹ́ta ìkẹ́ olúwa tí kò ní bá hàn tán láyéláyé àmín gbígbàdúrà tí kò ní tàǹgbà kan láyéláyé bàbá lókè ẹlẹ́ta kẹrí bá ti ṣe kẹtún rànà gbé gbàláyé o ilé ayé yìí kò ní kan yóò dùn jòyìn lọ o ilé ayé yìí kò ní kan yóò dùn jòyìn ọlọ́run ilé ayé yìí kò ní kan yóò dúnjọ yín lọ ilé ayé yín kò ní kan yóò dúnjọ yín. fatiha salatul fati. adúpẹ́ fọlọ́run kí la ní dúpẹ́ sí ní ìsín àwa náà ní a sì ṣàdúrà pé ọlọ́run já sọpọ̀ ọdún láyé bá a sì bẹ̀rẹ̀ náà ni a tún ti parí rẹ̀ báyìí a tún wá mú ọdún míì. ọlọ́run èyí tá a tún mú lónìí náà já tún parí ẹ̀ pẹ̀lú alihamudulilayi. à ń ṣàdúrà pé kọ́lọ́njá sọ pọ̀rẹ́pọ̀rẹ́ aráyé àìmọye òjò lọ́rọ̀ tilẹ̀ ti mú ọlọ́run wa kà wá ọkà wá yẹ ó ní ká wà láyé ká wà láàyè wa àsí lọ́wọ́lọ́wọ́. alhamdulilayi. àjẹ́ aládùúrà kan ọlọ́run ò ṣe o. alhamdulilayi. ẹ̀rí èyí tí a fẹ́ ṣe. ilé tuntun de nkan nǹkan tí wọn ń ṣe a bó la ṣe ní débẹ̀ débẹ̀ alhamdulillah níjó ní ta ta bẹ̀rẹ̀ ní bí ìgbà tí yẹn ń ṣeré tí yẹn ń ṣàwàdà yìí alhamdulillah àwa ṣe ń gbọ́ ẹ Ramadan lecture eh, ah, bí a bá wá bó lẹ yóò ṣe Ramadan lecture àwa wá ẹ wá lọ pé àgbàlagbà bàbá àgbàlagbà ó sì wá ó fi ti ń jẹ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ìwé ó fi hàn yín adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. ẹ rí wíwà tẹ wà tọ́lọ́ ń da yín sí ọmọ yìí mọ́lọ́n ti ń sọ ọ́nà alukurani ká tó ṣàdúrà fún yín ya qawmi kul ya qawmi. a'udhu billahi minash shaitani rajim bisimilayi. الرحمن الرحيم يا قومي اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض وسامركم فيها فاستغفروا ثم توبوا إليه inna rabbi qaribun mujib. ọ̀wá máa sọ fún wọn. ya qaumi. sọ́ọ̀lù ni ọlọ́run forí ọ̀rọ̀ nsọ ńgbà tí ń bá àwọn ará sámúdáwá sọ̀rọ̀. yá kàó mi. ẹ̀yin ìjọ mi mò ń pè yín. yá mi. ẹ̀yin ẹrú ọ̀wọ́n yìí mò ń pè yín. yá mi. ará mò ń qaumi ibudullah. ẹ̀yin ojúlùmọ̀ àtọ̀rẹ́ mò ń pè yín. ibudullah. ẹ wá máa sin lọ́wọ́ ọlọ́run yín ni kẹ́sìn. ibudullah. ọlọ́run ọba tó ní yín tọ́da yín ni kẹ́ ẹ gbà fún òun ni kẹ́ ẹ máa wárí fún. ibudullah. ọlọ́run ọba tó ní yín tọ́mọ wá tọ́mọ wá òun náà ní kẹ́ ẹ máa sìn. ibudullah.

ẹni tẹ́sìn bẹ́ẹ̀ bá sin lọ́hùn. ibùdó lọ́hà. ẹ̀sìn lọ́hùn ọba tó ní ọ̀hún. màlàkùn mí ní ilé ìgbẹ́ òhò. ẹ lọ́lọ́run kankan míì tẹ́sìn bíi bá sọ ọlọ́run tó wa ọlọ́run wa náà ni mẹ́yẹn bá jẹ́ abọ́gibọ̀pẹ̀ mẹ́yẹn bá jẹ́ pé pé ọlọ́run ni. tẹ́sìn mọ̀ pé gbogbo ọjọ́ ń pè babaláwo ṣe ò kọ ni wọ́n dá kọ. huwa ọlọ́run yín láti inú ẹ máa gbọ́ o ẹ̀yin ará ilé tuntun ẹ̀ ń bẹ ilé tuntun. ọ̀ṣọ́ kan mina la ọlọ́run ló yín láti inú ilẹ̀ yìí inú ilẹ̀ yìí ló gbé dá yín ibẹ̀ ló gbé ṣe yín ibẹ̀ ló gbé mọ yín ibẹ̀ ló gbé mọ yín. wọ́sítàmọ́ kan fi hàn. àwa ni ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ máa wà ń bẹ̀ kẹ́ ẹ máa lóbẹ̀ lọ ibẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ máa sẹ̀mí ẹ máa sẹ̀mí ẹ mú gbàdúrà yín bẹ̀. fọ́sítẹ́ẹ̀kì fi hùwù. ẹ̀yin tá a pè lọ́mọ ilé ẹ múlé tuntun lọ torí kẹ́ ẹ lè múlé tuntun lọ lọ́lọ́run fi yín síbẹ̀ gbogbo ẹni tọ́lọ́ ń bá fi sáàyè kan torí kó lè bá a mú bẹ̀ lọ lọ́lọ́run fi fi bẹ̀. wọ́sítà amọ̀kùn fìyà fásitẹ́gì o. ẹ bá wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń bá ń ṣe bẹ̀ ẹ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ gbọ́ yorùbá ni yorùbá lẹ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ ṣe bẹ̀ bẹ́ẹ̀ ń bá wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń ṣe bẹ̀ ẹ wá tọ́jú bẹ́ẹ̀ fọ́sítẹ́gì fi húhù. ẹ má jẹ́ bẹ́ẹ̀ ọ bàjẹ́. fọ́sítẹ́gì fi húhù. èyún la fi wá sí ọ̀dọ̀ yín tá à ń fi ń bá yín sọ̀rọ̀. ọlọ́run rí yín léwe. tọ́. ọwọ́ adá yín ẹ̀ ń wá ń jẹ́ ọmọ ilé tuntun òkè odò wọ́n forí yín sọlẹ̀ síbẹ̀ ẹ wá mú bẹ̀ lọ́wọ́ ọlọ́run ní ẹ mú bẹ̀ lọ́wọ́ ẹ máa ṣe dáadáa ń bẹ̀. wúwa ṣàkún mi náà la àrídì. wọ́n sàmà kún fìyà. ẹ̀yin ẹ máa lo bẹ̀ ẹ máa gbádùn ayé yín lọ́mẹ̀. pásítà gífì hù. ẹ̀yin ọmọ yìí àyín máa rìn kórè ọmọ mi. Allah. àyín máa rìn kí orí ọmọ mi bẹ́ẹ̀ bá wá ṣàṣemáṣe. fastagfiru ẹyin náà wà wò pé irú kí àní fastagfiru ẹ sọ fọlọ́n pé foríjì wá. súnmọ́ túbú ilayhi. ẹ wá túbà lọ́dọ̀ ọlọ́run ọba tó níyìn. iná bí kọrí ìbọn mọ́jì. ọlọ́run ọba yìí kọrí ìbùnú ọba tó súnmọ́ ẹ̀dá ni ọlọ́run súnmọ́ ẹ̀dá pẹ́kípẹ́kí mùjíbù yóò sì gbọ́ ntẹ̀ tẹ̀ ń bá ń wí tẹ̀ ń bá ń tọrọ. tẹ̀ ń béèrè lọ́dọ̀ rẹ̀ yóò sì sí fún yín. wà á budulaha. ń bọ̀. ana amakumar kẹrì. ẹ̀yin èèyàn wa nílé tuntun béèyàn ọba wa wà níbì kan bọ́lá ń ṣe pé wọ́n di àǹṣà kún west ham mọ́rẹ̀ kún fíà. fíà. nígbà tí bàbá wa lọ́fà ìmọ̀ọ́mọ̀fà ń bá yín sọ̀rọ̀ ń jò ní. tọ́. ó ti kinní kan síwájú. Si tàmírùl kaun bẹ́ẹ̀yìn ọba wà ń bì kan tí ọmọ jẹ́ ntí ọ wà ń bẹ̀ àkọ́kọ́ ntí ọ kọ́kọ́ nílẹ̀ kọ́. ẹ̀kọ́. ẹ wá ń ṣe ilé tuntun dé ẹ wá ń dá oríṣiríṣi nǹkan lẹ̀ àwa tún wá ń bẹ̀rẹ̀ sí ní láń sọ fún yín pé ẹ wá mú ẹ̀kọ́ mọ torí pé ẹ ti mú ẹ̀kọ́ mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwọn oríṣiríṣi nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ ti ní provision fún ẹ̀kọ́ àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ ilé tuntun òkè odò. Eh. nígbà tẹ́ bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n bá mẹ́ẹ̀tọ́ wọn tí wọ́n mọ tọ́da yàtọ̀ sí ti ọ̀dà ẹnì kankan ò ní lè bẹ̀ wọ́n ṣe ti ọ̀dà. ẹnì kankan ò ní lè náà wọ́n ṣe ẹ détòrú ẹ̀gbọ́n yorùbá ni ọmọ ọlọ́mọ làá náà ń ṣe détòrú tòrú. nígbà tí wọ́n bá lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ pé àwọn fúnra àwọn àwọn ní ẹ̀tọ́ kan tán án fẹ́ gbà láwùjọ àwọn ẹnì kan ò ní bẹ̀ Eh. ọlọ́run ó jí ẹ máa bẹ ọlọ́run tó ní kẹ́ ẹ máa bẹ ó wá jí ẹ máa bẹ. àmín náà ní jẹ́ ẹkún kékeré. àmín bẹ́ẹ̀ wá ń ṣe yìí ẹ̀ wá ní tẹ́sí ìbúdùlá ẹ̀sìn lọ́hùn o ibudunla wàlẹ́ tuṣirikú bí ṣẹ́yà. àwọn aṣọ tí wàá fi yẹn má pa nǹkan kan mí pọ̀ mọ́ lọ́hùn. wàlẹ́ tuṣirikú bí ṣẹ́yà. ẹ má pa kíní kan pọ̀ mọ́ lọ́hùn ọlọ́run là á sìn ọlọ́run là mà tí ń bẹ ọlọ́run tí ń bẹ náà lẹ̀dá ó máa sìn. wọ́bìl wá lìdẹ́ni ẹ̀hẹ́sánà. ọkọ̀ yín lẹ́kọ̀ọ́ kálukú tí ń bẹ láyé èèyàn ṣe dáadáa sóbì rẹ̀ ní ẹni ẹnìkan ò gbọdọ̀ gbé òbí rẹ̀ kánmọ́kánmọ́ kọ́ wá jẹ́ pé kò bí kò bí ọmọ wá fúyẹ́ lọ́wọ́ ọmọ kọ́mọ wá gbé òbí ẹ̀ kóńbókóńbó èyí wọ̀nyí ẹnìkan ò gbọdọ̀ rí bẹ́ẹ̀. wọ́n bí sílíkù ibà. àwọn tí wọ́n jẹ́ aládùúgbò yín àwọn tí wọ́n jẹ́ aládùúgbò yín ẹ máa ṣe dáadáa sí wọn. wọ́lì yàtá mẹ́. àwọn ọmọ inú provision yín inú ntọ́jẹ́ bá yín wáyà nù o. ẹ̀yin ilé tuntun òkè odò boys ntọ́jẹ́ ń bá yín wáyà nù nínú àwọn provision yín ẹ ní ẹ fẹ́ tọ́jú ọmọ òrukàn ẹlẹ́ ẹ fẹ́ ṣètò ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ tó yè kooro ẹ fẹ́ ṣètò ìgbáyé gbádùn nítorí ẹ̀ ló jẹ́ báyẹn máa yà yí wa. wọ́n bí lè wá lìdẹ́yìnì ìhìsánà wà bí sẹ́lẹ̀kọ́ ìbá wà lè máa. àwọn òbí yín àwọn òbí tí wọ́n bí kálukú dáadáa lèèyàn máa ṣe sóbì rẹ̀ àwọn ọmọ òrukàn èèyàn máa ṣe dáadáa sí i àmọ́ àmọ́ àfún wọn ní ní tá lè tá a rò pé a lè fún wọn tí ayé tiwọn náà ó fi dáa tí wọn ò ní jìyà pé àwọn ò lóbìí. wàlíyàtàmẹ́ wàlmàsákìn. aláìní a máa fún a fún àwọn aláìní a fún wọn ní provision àrùn tí wọn mọ̀rọ̀ wa a máa tọ́jú wọn. wàlíjà ìṣẹ̀lẹ̀ ẹ̀yin ẹ gbogbo Europe pátápátá. tọ́ kò sí Islam ń bẹ̀ o kò sí Islam ní gbogbo Europe pátápátá ṣùgbọ́n ẹ̀sìn ẹ̀sìn òsì ń bẹ ìwà ẹ̀sìn níwà ń bẹ ń bẹ. Allah. ní gbogbo Europe pátá wọ́n ní provision fáwọn àgbàlagbà wọ́n ní provision fókó wọ́n ní provision fọ́mọ òrukàn wọ́n gbogbo nǹkan tí àwọn ń tọ́jú nù kèé sì jẹ́ pé wọ́n jẹ́rẹ̀sìn mùsùlùmí kágbà ìgbà tí wọ́n jẹ́rẹ̀sìn mùsùlùmí ló jẹ́ máa síbẹ̀ ẹ̀yin wá jẹ́rẹ̀sìn mùsùlùmí sí ẹ sì wá mú àwọn nǹkan yìí ẹ wá tó sínú àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ sí wọ́sọ ibi bílì já mi. àwọn tí wọ́n jẹ́ èèyàn yín alábàárìn yẹn jẹ́ wọ́n gbádùn yín àti wọ́n súnmọ́ yín ẹ̀jẹ̀ wọ́n gbádùn yín àti wọ́n jìnnà sí ẹ̀jẹ̀ wọ́n gbádùn yín. wà mí ní sẹ́bí. àwọn ọmọ orí ni ẹ̀jẹ̀ wọ́n gbádùn yín. wà má mọ́lákàtì àìmánù kan. àwọn tọwọ́ ọ̀tún ti bá ká ẹ̀jẹ̀ wọ́n gbádùn yín. iná lọ́ọ̀lá yóò man kana mukhtala na ọlọ́run ò fẹ́ alákọ̀yọ kò fẹ́ kò fẹ́ ìgbéraga ọlọ́run ò fẹ́ gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ ká báyìí máyà yìí wa. ẹtún wá dé lọ́dún yìí ẹtún bẹ̀rẹ̀ lọ́dún yìí dákun gbogbo wa èyí tó jẹ́ ká máa pè yín a yín pé ni o tọ́ wàláhì a yín pé ni. bá mú kọ́bọ̀ kan tàbí èépìnì lórí ìgbáyégbádùn ọmọ nìkejì rẹ̀ ọlọ́run sì ṣe dáadáa sí. bu ọmọ nìkejì rẹ̀ láṣìírí ọlọ́run sì ṣe dáadáa sí. wá bó tán kọ́ wá pé ẹ mọ gbọ́ tí ń lọ àwa ni ọpẹ́lọpẹ́ wa náà ní gbogbo ohun tí ẹ̀yin àlejò wa tá a pè pé a fẹ́ da yín lọ́lá ọlọ́run ti yín jẹ́ o. Allahumma àmín. kíkọ́ máa a fún yín. àmín. èyí tí a pè yín sí yìí náà ọlọ́run bá ní lẹ́sàn-án rẹ̀. Allahumma àmín. bá ní ṣe dáadáa fún yín. bá ṣe ń bẹ̀rẹ̀ ọdún yìí já tún pàdé pẹ̀lú ayọ̀ àtàláfíà. àmín. ẹ̀yin tẹ́ wá ṣe agbátẹrù rẹ̀ náà ọlọ́mọdé kékeré o. Allahumma àmín. jẹ́bi yóò kó bá ràn yín lọ́wọ́. àmín. ọlọ́run dákun fi ìmọ̀lẹ̀ rẹ̀ sínú ẹ̀mí yín kẹ́ẹ̀mọ̀ pọ́lọ̀ lìyàn sìn. Allahumma àmín. ọlọ́run dákun àwa náà tẹ́ ń pè lọ́dọọdún jáwa náà ọmọ abẹ dáadáa. àmín. أدعوك ناصر الأكب الأكوى العادي إلى صراطك المستقيم وعلى آله أقى قدره ومقداره إلى عصير Alhaji Taye Currency bàbá àgbàlókè ẹlẹ́ta wọ́n ń pè wájú ń Alhaji Abdulrasheed Alhaji Abdulrasheed Adebisi Akande. Ọlọ́run máa bọ̀ wọ́n náà máa bọ̀. Wọ́n lè máa bọ̀. Máa bọ̀ lọ́dọ̀ wa níhìn fa. Ajẹ́wà lọ́dọ̀ ọ̀nà ìjọ ní náà ni odidi ọmọ a ò dìde ọmọ. jẹ̀rọ o o o èmi o ti tẹ̀ ká lọ́dọ̀ mi fa. àbámasùn. yàwó Gaddafi ẹ má bá wájú wọn ni Alhaji Taye Lolú Akande Abdul Rasheed. níjọ́ ni níjọ́ Sunday tí ó kọjá dákun súnmọ́ mi dákun. alájà bẹ ọ sí njọ sunday tó kọjá ọ ń bẹ níwájú àwọn àgbàlagbà njọ sunday tó kọjá. wàláì wàláì. ẹhẹn wọn sì ṣe àdúrà fún ọjọ náà lọhùnún ọlọ́run tó rí ọ ní ọmọ ìbàdàn tó wá fà ọ yọ o tí ì débi tó ń lọ fa wàláì wọn kọ́ tí mò ń bá ọ sọ o tí ì débi tó ń lọ ọlọ́run tó dá alájì síkírù ẹ̀ ní barista. ó sì fún níràwọ̀ ó sì gbéga Allah ó sì jọmọ Ìbàdàn ọlọ́run ó fún ọ níràwọ̀ tó ga. ẹ dákẹ́ bá wa ṣe amílẹ̀ kan náà jẹ̀mọ́. ọlọ́run tó dá òbésèré ọjọ́mọ Ìbàdàn ó fún níràwọ̀ tó ga. ìwọ náà àwọn à ń gbọ́ orúkọ rẹ káàkiri ọ̀wá níwọ̀ amina. Yeah, yeah. Yeah, I get. Ah. Oh yeah, yeah, yeah. Este piel en jazz. Sludge in a bionic. Sludge. Listen. I started from the road and I feel my girls everyone they know me. Don't change my story. From glass to grace, them beat my glory. I thank their love for blessings and watching me all the way. money, oh Lord have mercy. Me making money, wanna make more money, yeah. Me remember way back again, yeah, yeah. Papa day it be like an accident. Now I never on the main and I come to pass. Let's drop the iron and start jump a pass, yeah, yeah. I started from the road, tell the people music, the world they know me. You change my story. From glass to grace, then beat my glory. I thank the Lord for blessings and watching me all the way. I thank the Lord for rise and they dance and they praises to the most high. I'm making more eat with my old style, style, no style, no part on a part on. I would always say make a old gun. Fireball, we care, we want me run down. Lord the mercy, put them to shame now. Remember freedom, for shackles on me now. Yeah, I started yeah, from the road and I play my music, what they know me. change my story. From glass to grace, then beat my glory. I thank the Lord for blessing. Now watching me, are a wish people where you there when I start them on music career. They be short, they be cats, they be on, they be coming names right now. It's over, over, no yet over. I go land you like Range Rover. Oh yeah, everything in that. Right now, now I'm feeling important. I started from the road to the team. My girls, everyone they know me. You change my story from glass to grace. Then beat my glory. I thank the love for blessings. Now watching me all the way. and girls in the world, they know me. Don't change my story. From blast to grace, then beat my glory. I thank the Lord for blessings and watching me all the way. I thank the Lord for blessings and every day. I thank you for your blessings, more blessing, blessings are coming my way. Yeah, I thank you for blessings, more blessing, blessings are coming my way. yeah. Oh Lord have mercy. Who are they messing around? Yams, who are they messing around? Start in a building, yeah. No messing around. Thank you, thank you. Respect to a lot of people here. Ó tutù jòjòló, still I'm a fresh gan, ó máa rọ̀bọ̀ bíi Oh, Ó tí bá old Mike. wò ó dàbí pé mo mú gan ni, mo bọ́ lórí omele, mo tún bọ́ lórí gángan ni, ṣáná sáwọn tó bínú mi tọ́tún pẹ̀gàn mi pẹ̀lú àwọn tó ń bí fífúdò tọ́tún fẹ́ jojú mi ó yá wá gba march èmi flows ló máa judge ìgbọ́rọ̀ lé mi ò mi ò bẹ̀rẹ̀ láti church tó bá na ten lines mi I gotta go to God wo mi ò kí jájá bọ̀ nítorí tiẹ̀ máa jẹ́ dọ́n díje abẹ́ tẹ́lọ́ gbọ́ bá dì ó yá bó ṣe gbọ̀ngbọ̀ngbọ̀n. You go down. Pakistan you ikọ̀ ọ̀làdó ibẹ̀ I'ma you it cause I quit. We where you on your way. Now you go cause big it. Eh. Say don't want to hear. But you buy it Maybe God. three ilé tuntun làwọn ẹgbẹ́ ká ṣayé ọ̀dọ́ ti fún wa lẹ́yìn ìyẹn ti ilé tuntun àdìbáwò ẹgbẹ́ ayẹ lẹ́nu. ògbóni tí mò ń kọ àdélé má rèé àrìnàkóore àfòyàyí ibi kákò blessing lọ́nà àránṣẹ́ ọlọ́run o kò máa gbà á. aránṣẹ́ mú ọmọ kò máa bá wa wọ́n. aránṣẹ́ mú ọmọ kò máa bá wa wọ́n. zaburi aránṣẹ́ Jésù kò máa kò máa bá wa gbà ó. àránṣẹ́ mú wọn mọ̀ kó máa bá wọn. àránṣẹ́ Jésù kó máa bá wọn àwọn bí bó sí bó sí kan kò ní bá a o bá a o. ogunmọ́lá bó sí kan kò ní bá a o bá a o. ẹ bá mi dẹ́wọ̀n àdúrà ẹ̀yin ara mi o. alade kò wọ́n mọ́ ti mẹ́rin ẹ̀yin ará mi o. olórí ẹni ẹ pé ewu ọmọ ti mẹ́rin kò ní kò ní bá o. ibà yìí sún ó lé ẹ̀yẹ́ débi sí ọmọ òṣèré bábí ibi tá a yóò kú bá sìn. ilé tuntun òkè òǹdè òǹdè bísí. ilé tuntun òkè òǹdè òǹbàṣí. ibẹ̀ náà yẹ àkàndé pọ́ǹsì dé bísí. ọmọ ọba ọjà òun bá ń sìn ìnáyìnzá. a ò ṣẹ̀ṣẹ̀ máa ṣeré fún ọba ìṣó. a ti ń ṣeré fún ọtí pẹ́ẹ́ inú ta kọ́ ẹ̀sìn àkọrin bí. inú ta kọ́ dé kọ́ ẹ̀sìn ìyá ṣeré bí. ẹ bá kókó járì tí ń bá parọ́ ọ̀kẹ́ járì. káàtì tó wá lọ́dún yìí wọ́n ti mọ ẹni tó tó gbangba sùn lọ́yẹ́ bá ṣe dé kọ́rẹ́ǹsì ọmọ ìbárajà nílẹ̀ wọ́n mọ̀ pé ta ló lè ṣe ibà iṣẹ́ olóòrè gbèmí sí kọ́rẹ́ǹsì ló lè ṣe ọmọ ìbárajà náà ṣe bí ọtí ikú bá ń sìn rẹpẹtẹ ilé títí òkèlè youth forum ibẹ̀ náà láàyè bá a sí youth forum ilé tuntun òkè odò bá sí. àwọn tó jẹ́ ọ̀gáránsì kọ́mítì látòrí alájú dáfárì ìyá adéṣọ́lá mi nìkan. adéṣọ́lá pẹ̀lú káàbíù ìyá mi nìkan. àtàwọn adé máa wá sí ìrìn àdúró pẹ̀lú sí ọmọ sàlàwù ara wọn ni. ẹ olórí ẹbí jẹ́wọ́ bàbá sábúrì mi jẹ́wọ́ jẹ́wọ́ bàbá ní sábúrì mi ó ṣèwọ́n. atalaji ẹ̀dá wàásù yóò ṣe ẹ̀dá lérè wàásù ńlá ọ̀pọ̀ alájà kúrẹ́àtù ìbáradé máa àwọn náà mi délẹ̀ yín wọ́n pe kọ́rẹ́ǹsì wọn lára ló kàn táyé wọ́n ti gbèrò síra wọn wọ́n ní kọ́rẹ́ǹsì ló tó gbangba sùn lọ ẹ̀ o ọmọọba ọjà o ẹ ṣeun mú dúpẹ́ gbogbo ẹ̀yin tó dẹ fẹ́ràn mi ẹ ṣeun o gbogbo ẹ̀yin tó dẹ fẹ́ràn mi ẹ ṣeun o gbogbo ẹ̀yin tó dẹ fẹ́ràn mi ẹ ṣeun o adúpẹ́ ṣe gan-an. gbogbo ẹ̀yin dọ́kítà alákọ̀ọ́dì ẹ ṣeun o gbogbo ẹ̀yin tó dẹ́ fẹ́ ọ̀rìn ẹ ṣeun o gbogbo ẹ̀yin tó dẹ́ fẹ́ ọ̀rìn ẹ ṣeun o adúpẹ́ ṣe gan ọ̀bẹ. àdìsẹ́ńdá gbogbo ẹ̀yin alábòsí ẹ̀dá ẹ ṣeun o gbogbo ẹ̀yin alábòsí ẹ̀dá ẹ ṣeun o gbogbo ẹ̀yin kẹ́ni màmá ni ẹ ṣeun o ọ̀rọ̀ yìí ti yé wa. ilé tuntun òkèèrè youth forum ọmọ bàjá làwọn ṣeré fún ọmọ ṣẹlẹ ìtẹ làwọn kọrin fún bí zaburi máa ń gbọ́dọ̀ dádì mi onífowópí wáìnì òdòdó bàbá mi wà ní gbogbo fọ̀gọ́rẹ́ eh. àwọn ọ̀nà bíi táyé alájí wáìnì mi òdò. ẹ tọ́jú alájí àmẹ́ta dáadáa gbogbo yẹn kú kálẹ̀ ẹ̀kú parẹ́ mọ́ ní tiwọn ò nílé kọ́kọ́ ìyàwó sílẹ̀ mínísítà ọmọ ọba ọjà òǹkú bá ń sìn ní gílọ bí mo ṣe ń lọ sókè débi sí o kò yé mi gan kò yé wọn kò yá wọn gan kò yé mi ṣùgbọ́n yọ ọlọ́run tó ṣẹ̀dá mi o ṣùgbọ́n yọ ọlọ́run tó ṣẹ̀dá mi o ọba ìlà yìí o. ṣeré ẹ̀dá adúgbò lónìí lásìkòyà lásìkòyà gbogbo yín ló ń bọ̀ ẹjẹ́ sọ nǹkan táwa ṣe ń bí tó láwọn kì í ṣe lórí bẹ́ẹ̀ ohun tẹ́ ẹ bá pè wá fún ibo ní yéṣu wù ẹ̀ máa pẹ́ lẹ́nu wa ẹ bá wọn pẹ́sẹ̀ ọ̀nà àṣẹ rárá wọ́n jẹ́ pé yìí pé lórí ńlá ní nǹkan ọ̀rẹ́ ẹ̀sìn ọmọ òṣèré bá bínú wípà kèé máa ń ṣeré tí ò ṣẹ́ni. àwa ń dúpẹ́ mọ́sáàfù ọba bẹ̀rù ọba tọ́lá tọ́lá. ọba tí ó gbọ́ ti bá ń ṣe. ọmọ tó fi ń gbọgbà ọsùn. ọmọ tó fi ń gbẹ ká tó máa gbẹ kọ́rẹ́sì pé náà ni ó bẹ́ẹ̀ máa bẹ́ bàbá tún bẹ́ẹ̀ báyé. bàbá tún ní sílẹ̀ bàbá darúgbó torí gbogbo nǹkan ní ọ́dútọ̀ torí gbogbo nǹkan ní ọ́dútọ̀ nígbà tó ní ẹ́ẹ́sì mú ọmọ òṣèbínú tàbá tún kú òní bẹ́ẹ̀ àwọn kan ló ń máa kò tó lábá ọkàn ká tó dé. somebody yẹn yá gẹ́sì o. dúpẹ́ lónìí pé àwọn tá a bá ń bẹ̀ àwọn tó ju ọjọ́ wọ́n mọ̀ bá a tó gbangba sùn lọ́yọ́ ibo ní oṣù wù náà ṣe fi wá náà ṣe fi wá síbẹ̀ ká máa kọ́ ojú gbogbo nígbà tó yin ọmọ oṣù níbẹ̀ kọ́ rẹ̀ sí dáhùn. fẹ́rẹ̀ nínú yín lọ́wọ́ bàbá ilé ti fún ojú odò youth forum ìbẹ̀rẹ̀ ọ̀tá ń gbé bọ́ọ̀sì àwọn afẹ́rẹ́ nínú yín lọ́wọ́ sọ́ọ̀sì pé ká ẹ máa fún wa ṣe o bá ṣe fún wa ṣe láti lè bá ń so dáwọ́ ẹ má padà lẹ́yìn wa ọlọ́ba ẹ má padà lẹ́yìn mi ò sá sí ọmọdé ọ̀rọ̀ ìṣúná. ìgbà tá a ṣe é nínú táwọn first day nínú two thousand and fifteen èyí tá a kọ́kọ́ máa ṣe lónìí January one lọ́jọ́ January one lèyí tá a kọ́kọ́ ṣe báyìí ìmọ̀tò ni ẹ̀sùn mi ẹ̀ fàṣẹ sí ẹ̀jọ̀ bàbá lókè bá fàṣẹ sí ká má fi èyí ṣáà ṣe mọ́ ká ṣe wọ́rọ́wọ́ ká mú délé ká máa ṣe lọ kó lálùbá àríkà bẹ́ẹ̀ sí láńbẹ́. bó bá lọ́lọ́ àríkà kẹ́jọ́ tó wà lọ́wọ́ kẹ́jọ́ mi tó yàn gbogbo àwọn tó wà lẹ́yìn akọrin ìnáwó sí ìyẹn títí wa bí ṣe ṣàdúrà ọmọ ìṣòbínú ló fọjọ́ èrí ló fi tẹ lọ́wọ́ sáàtì ọjọ́ àkọ́kọ́ nínú ọdún tuntun ọjọ́ kìíní oṣù kìíní tí tásánà fifteen ọmọ òṣèlú tẹ ẹyẹ ọmọ ògbà ọjà ẹyẹ làwọn ọ̀rẹ́ mi ò fi sáàtì làwọn ọmọ ní àbẹ̀wò ẹyẹ làwọn ọ̀rẹ́ mi ò fi wáyé ìlú tó yà bọ̀ yé ẹ má jẹ́ ojú oṣù àṣàṣìrà àmọ́ni ọba oníṣẹ́ ńlá ìlàyé ìwà ìgbòho rẹ̀ bẹ́ẹ̀. sáfìrà mọ́ni ẹ̀pọ̀ yìí o ọba wáyé ìlú tó yà bọ̀ yìí o àpẹ̀yìn ọ̀. ṣe ń pọ̀ nígbàdàn yìí ìyẹn dandan ni gbèsè yà wọ́n ya pa o báwọn tó pè wá báwọn ló tọ́ sí kẹ́dà tó tó kéré lé lálé inú àǹkáàtì ilẹ̀ ẹ̀dá sanwó sí owó tí wọn ò lè ní ẹ̀dá ní wọn á ṣe onídọ́là ààrẹ yìí bàbá àti dúmọ́ ìgbà tí mo rà láti gbogbo ìjàwé bàbá Sàmúrì ìyẹn nílé bí ọdún lọ́jọ́ Jímọ̀ tó kọjá lórí mo ti wéwé rà káǹsì ìjàwé bàbá Sàmúrì bàbá dé olónílùú òyìnbó ẹ bá dúpẹ́ lọ́wọ́ àṣìmí ẹ̀dá wọn ti sanwó o ti gbé e, gbówó e sínú ńlá káàtì o. mo wọlé dá mo lè ṣe wọn ní báyọ̀ kọ́ọ̀sì wọ́n ní iṣẹ́ takuntakun ló ṣe o táwọn bá fún ẹ lówó ńlá ìyá ẹni rírì irinṣẹ́ tó ń lò yìí kò sólórin tó lórí ẹ̀ nìbàdàn ẹni tó ń kọ fún wa táyé kò sólórin tó ń kọrí ẹ̀ nìbàdàn ìlànà tó rí gbogbo ní gúdù níbi òun ni wọ́n ọba kò ṣe pé fi ṣe pé ajá ọlọ́lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dá ni wàásù ló sọ fún mi wọ́n lówó tá a mọ́ fún ẹ̀bá òsì wọ́n ní báwọn òdèlé ẹ̀dá ó wọ́n láwọn tó jẹ́ pípa di òfin ọ̀hún wá sí ilé kọ́ẹ̀sì wọ́n ní ta fowó ọ̀hún jẹ wọ́n ní ta fowó ọ̀hún jẹ ọlọ́ni àbáfúlé tó fi ṣe dáadáa tá a bá tún fún ní ní ọmọ kíláàsì iṣẹ́ pẹ̀ ọ́ bàbá yẹ òṣùgbò ìtumọ̀ ni pé táwọn kọ́ẹ̀sì wálé serious ó máa ń tó ṣe ìfúnlá mọ́ọ̀tì ìsìnkú mọ́ọ̀lá wálé epo mọ́ọ̀tì nínú ńláńlá pẹ̀lú dáa o bàbá sábúrú yẹn máa ṣe. gbogbo ẹ̀yin tó dá sọ̀rọ̀ ní ẹṣẹ́ òwò gbogbo ẹ̀yin tó dá sọ̀rọ̀ ní ẹṣẹ́ òwò gbogbo ẹ̀yin tó dá sọ̀rọ̀ ní ẹṣẹ́ òwò àdúgbò ẹṣẹ́ òwò. ọdún tuntun ó máa ó máa máa lẹ́rù. mo máa sílé mo máa fi hàn. Adesina Budu ó máa fi hàn. wọ́n wá ní àwọn dùbò nílé tuntun. Òkègbè youth forum wọ́n ní gbogbo wọn ló tuntun Òkègbè àtàlágà wọn gbogbo wọn la máa dárúkọ báyìí wọ́n ní gbogbo wọn ló jà á fún yín. wọ́n ní títa ayé bá ṣeré àwọn máa rí live cd bíkọ́ọ̀sì máa kọrin àwọn máa rí live cassette. wọ́n láwọn sanwó fẹ́lẹ̀ ní ìmọ̀ wọ́n láwọn ti lọ ọmọ tó tó bá ń gbọ́sùn lọ́yẹ́ rẹ́ ẹ̀yin ilé tuntun youth forum Òkègbè ẹ̀ máa ṣe é ẹ̀kú àgbo ti ní ẹ̀ máa ṣe é àwọn ọmọ tí náà wọn dàgbà wọn dàgbà wọn ṣe rí ìwé àdìsẹ́ náà gbogbo ẹ̀yin alábòsí ẹ̀dá ẹ̀ ṣe ìwé gbogbo ẹ̀yin alábòsí ẹ̀dá ẹ̀ ṣe ìwé gbogbo ẹ̀yin alábòsí ẹ̀dá ẹ̀ ṣe ìwé ọ̀rọ̀ yìí ti yẹ wá. ibo ló wà kánú pépà agẹ́sí ọmọ agẹ́sí abudu ó ṣe fi hàn ìjọba ìṣàlámà ó ṣe fi hàn. báàmí obìnrin wọn rù wọn wá pè mí wọn lọ́dọ̀ wo ló ń tọ̀ ṣé báwa la bí ẹni fọkàn yìí ẹni bẹ́ẹ̀ fún wa ló sì bá àmì obìnrin onífowó ní ẹgbẹ́ mi ti ń tọ́ fún ọ nígbà ọjọ́ yẹn yóò sì lè jẹun kò ní pé bí mo ṣe ń lọ sókè yìí òde ẹ̀rọ mi kò yé mi gan kò yá wọn kò yá wọn gan kò yé mi ṣùgbọ́n ọlọ́run tó ṣẹ̀dá mi o ṣùgbọ́n ọlọ́run tó ṣẹ̀dá mi o ọba ìlà ìyá ìjọba ẹ ṣe ọmọ òkú lámì ẹ ṣe fi hàn. Yes, sáré fi hàn. wọ́n ti lórí sẹ́ni mo rántí èyí rẹ́gbẹ́ tí n ti kàlú ẹyẹ lọ́wọ́ rì orí gbé gbàmígbàmí ò gbà. gbàsúrẹ́ lẹ́yìn ló ṣe bẹ̀. gbogbo tó bá ṣẹlẹ̀ sọ. ìyá yóò mi